ojú ọmọ kúrò lóru ó dórí pàpà mọ́lẹ̀ ṣègùn ọ̀pá. ọmọ rẹ̀ rí. ṣé ń jáde kò yé mi. ọmọ talawa mo ti sàn kópa. ẹ tí ì máa ń kankan ẹni tí ó kú ọ̀pọ̀. Ah! torí bá ẹ fẹ́ pàjùbà ẹ wọ́n ti ló wọlé ẹyẹ. ṣàgbọ́. dandan ni kúkú gbogbo ara kì í balẹ̀ kó emi ni mo máa ti wáyé olùnàgún èmi ni wọ́n sì lọ rẹ̀. lákàtúntì ọ̀sùn mẹ́rin ọkọ rẹ̀. ó dé ìwò òrìṣà ṣọ̀gbọ́n ò ní jà kó wọlé arọ́. irọ́ lẹ̀ pa. èèmọ̀ ah, eh, ni eh, èèmọ̀ Ṣàngó Olúkòso ayé alákàtà yẹrìyẹrì. pariwo tí wọ́n lẹ́wọ́. irọ́. ẹ jẹ́ kó mo yẹ wá ilé bàbá rẹ o síbẹ̀ ni ń ṣẹlẹ́rù wà. irú ooru wo ló wá sùn débi pé ikú wa rí mú lọ tó ẹ báwọn. ìwà àwọn adarí hunrun lọ rí Ṣàngó jà ọ̀sán gangan ni ó sì fi jà. ebi ìbálòjú ogun ni ara aṣẹ́tọ́ yóò ṣe náà ni. ṣé ó ṣe ṣe báwọn ni kéèyàn ó kó ẹsẹ̀ méjì lẹ́ẹ̀kan ṣoṣo kó kó bọ́nú ṣòkòtò kan náà. àwọn ta ni. àwọn bàbá máa rí léwá ni. èwo nínú wọn ló tún lè sọ pé òun rí ibi tí mò ń tọ̀ sí níbi tí ó lóun rí omi. obìnrin bẹ̀rẹ̀ rádaràda àti ilé náà túnú. ṣé o fura sí Ṣàngó tí ń jà rọlẹ̀ rọlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣé Ṣàngó tó pọ̀ òun dọ̀kun. òun náà ló padé pò. táǹjẹ̀wọ̀. ọ̀rọ̀ òwe ọ̀kọ́lẹ̀ tó délẹ̀ yìí Ṣàngó ní sọsẹ́ o. kábíyèsí Ṣàngó. olùkóso àbàbí ọ̀làpá ẹ̀gbẹ́ kí ló ń wò gan-an tọ́ba àgàdé fi fẹ́ jọba. Ṣàngó. ó wù ní kí òde rẹ̀ sọ̀tún tún wá rọ̀gbọ̀ rẹ̀ ni. magun sì ní bẹ lára rẹ̀. aya rẹ̀ ń ṣètà ni àbọ̀ òun ló lọ kọlu ìyàwó yàwó. ikú kọ́ ló mọ̀ pògùn dòkun. Ṣàngómọ̀ ló pa. mo fẹ́ ránṣẹ́ sílé àwọn tí a lé ọmọ mi ní mágùn kó lọ fi kó oró pa wọ́n. ìtí wọ́n ti ń sàn yìí èṣe lásán bẹ́ẹ̀ sì lòjò tèmi rí tó ṣù yìí ojú ọjà ni o. ó yá gbéra sọ ó lúkọ̀ọ́sọ. Coming soon on Okiki Premium TV.